بإذن الله تعالى يأتيك إلى الكرامة والإيمان والصبر سورة آية 12 آية أتمت لنا آية 11 before. All of the front of the area, inshallah, don't destroy. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن تأجرن يقولن إنما آباءهم وألعابهم قل ألله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعفو عن طائفة معاهد قائلا معاهد قائلا بأنهم كانوا مجرمين المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقولون أن اتقوا الله فأتيهم إن المنافقين هم الفاسقون

من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم يقول الله تعالى في سورة التوبة يهزم المنافقون أن تنزل عليهم السورة تنزلهم بما في قلوبهم قل استغفروا Ọlọ́run bá rí ìjọba nínú ṣúra ẹlẹ́ẹ̀kẹ́ máa ààrẹ ẹlẹ́ẹ̀kẹ́ ìdílọ́gbọ̀n tàbí bẹ́ẹ̀ ṣúra mẹ́rin ààrẹ ti máa ń pọ̀.

ìtumọ̀ rẹ̀ pé iná wọ àpàdé náà bí yóò máa lórí máa ọ̀pọ̀ ẹ̀kù bí wà lórí ìgbé ọlọ́pàá ọlọ́run sọ kalẹ̀ wọ́n ànábì nǹkan tí ó ti àṣírí ní tàbí yóò ti ṣàlàyé padà ní ìgbékelé pé bálàmẹ́rin yìí ti rí. Ó lè tààrà ogun tí ó kù Muhammad Lánà. Ìdí ni a apá àwọn ọ̀sáàdà ọ̀kàmínà sáàbì rọ̀dù. Òníkánà ìsámbà àti ìpúlọ̀ alùpàdìyà. Súwọ́pù Muhammad wà máa pè ní nítorí pé wáàrí àtàlẹ̀mù nàìjíríà ó bá sí àwọn ìlẹ́nu ìpínlẹ̀ ẹ̀rọ lóye pẹ̀rẹ̀ wọn fáwọn mùsùlùmí ọlọ́wọ́ tẹ̀síwájú lónìí nípa ọ̀rọ̀ àwọn ìlẹ́nu ìpínlẹ̀ wọn àrí ìsàárì náà ó ń bàyà kù lóòrùn náà nínú àkókò àdàkùnrin ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون قالوا بعد الله أو منافقين lórí àwọn àjọ̀gbọ́n ìsọkúsọ tí wọ́n ń sọ ilé yẹ̀yẹ́ tí wọ́n ń fi àwọn mùsùlùmí ṣe lérí àwọn ẹwà ọ̀gbọ́n bí alẹ́bíwá Muhammad sọlọ́wọ́ aléwà àríwá sára ń ṣe tó bá béèrè lọ́wọ́ wọn gbígbé ìrísí ẹgbẹ́ tó sọ̀tọ̀ fún sọ bẹ́rẹ̀ kí ni wọ́n wù فيقولون إنما كنا نقول ونلعب إذ وصل بينما كنا نقول أخطر لصديق Àwọn ìwọ̀nba ń ṣe wà náà à ń ṣe ní ọ̀wàdà lásánà يا أنصفون بالله وآياته ورسوله كنتم تستهزئون. إذا قلت من بحق الله شيء لدعني إن شاء الله لأنهم في شيئين وآياته أبيض الله لا لفن شربا سفن ثاني wà mọ̀ fún ní àkójúṣẹ́ ọ̀rọ̀ ànábìwà Muhammad tọ́lọ́lọ́ àríwá àríwá tó lá ilẹ̀ ní sọ̀tọ̀kú sọ bí wọ́n mú pàtàkì ohun sáwọn ilẹ̀ tó ṣe ẹ̀yẹ láàrín àpẹẹrẹ láàrín owó mọ́lẹ̀ ẹ̀dọ́ Ọlọ́run ni ẹmọ́ ìrẹ̀wọ́ àwọn orí kan lọ́dọ̀ tí wọ́n àrùjàrí àwọn òfin lọ́dọ̀ tí wọ́n àwáwí lásán ọ̀dọ̀ ẹ̀mọ́ wà wáwí o kọ́ ní pàpọ̀ tó bá ìgbà ìmọ̀ ìkù ẹ̀yìn ṣe oṣù mímọ́ lẹ́yìn ìgbàfẹ́ ìtọ́lẹ̀ nígbà tẹ̀lẹ̀ bàbá ọ̀fẹ́ wọ́n ní ọ̀rọ̀ ní ìkópa ayà ní látọ̀dọ̀ àbúlá ìfúnnà ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ìlú ọ̀rọ̀ sí Òmìnkọ́lá wọ́n tí ló ti lọ́pù láti tàbí. Ṣàpáwọ́ tó tó láti tàbí náà láti tọ́ sẹ́yìn níbi tó ní bàbá bẹ̀rẹ̀ ẹ̀sùn ìlọ́lẹ̀ ìgbẹ̀gbẹ̀bá tó ní tàbí. Bí mẹ́kì ìpìlẹ̀ yá wọn bá ń tó ní ṣàkùrọ̀ ìrìn wàlá àṣìbá ní àìjà nìkọ́. Ẹgbẹ́ ọ̀rọ̀ bí a sọ, àwọn ọmọ mi ní wọ́n gbéra láti mọ́ta, abẹ láti Màdínà tó sí bí ilẹ̀ ṣe gbóná, tó ń gbóná, tí dábí ti pọ́n tí wọ́n fi nílẹ̀. Wọ́n á ní ẹ̀rọ Àwọn tí a mọ̀ wá ní kàtàrà tí wọ́n ti àtú àwọn kan mọ̀ ọkùnrin kan ní sọ́rọ̀. Ó lọ́wọ́ sí ìrí ẹni kẹ́ni tó yà wọ̀ sí àkó wọn. Wọ́n lẹ́yìn ń jẹ́ wọ̀ sí àwọ̀ bíríkì ọ́. Àwọn jẹ́ máa kùrá ní àwọn àwọn ní ẹlọ wá òkú ọwá ẹlọ wá wọ̀n tí á rí ìrìnlẹ̀lọ́mú ọkù rọ́jì wà láàgbàrà ìdàlẹ̀kọ́ láti ẹlọ wá ojú wá gbogbo bá dé àwọn tí ó kàn tí wọ́n máa tọ̀ pẹ̀lẹ̀ ẹlọ ó ṣe sọ̀rọ̀ yẹn ẹnìkan wá dá lóhùn oníkà ìrọ̀lùpá wọ̀làkí mẹ́ta mọ̀nẹ́ẹ̀tùkò mọ̀nẹ́ẹ̀tùkì ni a ọgbẹ́dà rẹ̀ àwọn mùsùlùmí rú ṣàfẹ́yẹ̀ máa ń ní èmi kò rá nílà ká ẹnìkan ní àwọn wọ́n bí a ti ní ẹ̀rọ sọ bí a lọ ẹran ẹ̀rà àwọn ẹ̀rà tí wọ́n rà lórí ìwọ̀n. Ṣé ń lọ lé ọlọ́kà? Ìdá méjì ni wọ́n ń gba ọkà sí, wọ́n wà gbọ́ ọbẹ̀ méjì àti owó ẹjọ́ àbùdá wọ́n fi ìlú dákà. Àpapọ̀ ìwé ìlú ìlú ẹ̀rù lọ́jú wọn. Àjẹ̀wà mọ̀ pé àpé àwọn ẹjọ́ ń ké kùrá nìlú lọ́dún nípa wọn ti jẹ́ ìlú. Ìjọba wa lè lórí ìlú oníkòó mọ́, ìjẹ́ ń ta ọmọ àrùn gbàgbọ́ mẹ́fà wọn ò tí wọ́n lọ ní ìwẹ̀ náà kó ti jẹ́ náà ẹ̀nà wà wọ́n wọ́n yẹn Ẹ̀rìn tí ní títí ní kàmá ló ń gbà ní ìṣẹ̀ ìrírí mọ́ wọn wọ́n ti parẹ́ ojú obìnrin ni wọ́n bẹ̀rẹ̀ sí rí wọn. Kí ẹ̀nà pé ibi tó lọ àtàkì yẹn, ìyẹn ni pé ibi tó lọ ojú ọ̀rọ̀ ẹ̀kọ́ ìpìlẹ̀ ẹ̀sìn gángan nìyẹn ọ̀rọ̀ ọlọ́run ẹnu àwọn èèyàn ní kí ń jáde ẹnu ọlá tí ń gbọ́ gbígbọ́ tà ń gbọ́ lẹ́nu wọn à ń kọ́ bí wọ́n ṣe ń ka ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu wọn àti wa Muhammad sọlọ́mọ ayọ́ sọ́dà ó ní mọ́ yìí rí ìdú àyíyá فافضل حمل المنزلة وليقوى بالصراط منكم بالعرش ẹ̀má bẹ́ẹ̀ gbé kùránì ó ṣe sọ̀kalẹ̀ lọ́dọ̀ ọlọ́pọ̀ ọba gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ó ṣe sọ̀kalẹ̀ báyìí bí a ti máa ẹ̀rọ náà tún lè ṣe ń pè ó gbẹ̀rẹ̀ ní bọ́lọ̀ náà sí ìjàmbá wọn kùrá òun yẹn àbẹ́bí ní kóòtù kùrán tẹ̀sán kọ́ ẹ̀rọ kọ́ lọ́dọ̀ ọ̀mẹ́ta àbí mẹ́rin Muhammad bin Jabal ní aláìsí ọ̀sí ìgbìyàn ló kọ́kọ́ dáàbọ̀ Muhammad bin Jabal ní àtẹ̀lẹ̀dọ́sí ìrìnàjò Bùbá ìgbìmọ̀ káà aláìsí lọ́dọ̀ amẹ́rin ní kẹ̀ẹ́bí lọ lọ́kùnrin. Àwọn táwọn ní wá darí wọn pé gba inú wa sọ́dọ̀ ọmọ pé máa ti kọ́kùnrin án ẹ̀ẹ̀kan lọ sí ẹni òkúrọ́ ìṣẹ̀ṣẹ̀ ni wọ́n ẹ̀ẹ̀kan ní wọ́pìà ni wọ́n wọ̀ ní alájẹ̀bì ẹnìkan ló jò ní wọ́n sáré ọkùnrin lọ́dọ̀ òru kùránì sí ní ìpínlẹ̀ ẹ̀sìn àwọn tí wọ́n ti àkùránì nínú wọn ni àwọn àwóyà àmẹ́bí àlọ́kùnláfáàrù ọ̀ṣùgbọ́n àwọn àwóyà àmẹ́bí mẹ́rin sọ̀rọ̀lá ní wọ́n tọ́lá wọ̀ ìdíwọ́n lọ́wọ́ ẹ̀lẹ́yìn àkókò àpérò ẹ̀kún fún àbí wọn àwọn tí mo dákọ Abdullah ibn Mas'ud fáàrí Mùhàbùn Jabal Yorùbá ìfòrùká. Àwọn pàápẹ́ pàtàkì tí ó súnmọ́ lọ́dí. Tó wọ́n àwọn wọ̀nyẹ́ kéèyàn wá sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ti gbogbo tí ìdí tó bá súnmọ́ gbogbo ẹni náà ẹ̀mọ̀ pé àwọn ìlú fẹ́mi lóye ni wọ́n àwọn ọ̀rọ̀ tí ó mú èèyàn máa ń kórìíra wọn ni wọ́n máa ń gbé jáde àbí nínú ẹgbẹ́ tí wọ́n bá ti wò pé ẹni ìlànà ìlú yàn ní ṣíàmà alága ẹgbẹ́ onáà ló ti kájú ẹ̀ àwọn òṣìṣẹ́ ní ẹni tí wọ́n máa sọ nípa ẹ̀

tó á ní ẹgbà ìjáde ẹni ẹ̀ ìwọ́ kò sì sójú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní social media ìyẹn ni ẹ̀rọ ayélujára wọ́n kẹ̀lé gbé news ẹ̀rọ mẹ́lẹ̀ sọ fún ẹ̀mú Buhari láyé àtẹ́wọ̀n àti àwọn ẹ̀rọ àwọn ẹ̀rọ kódà ìyàwó rẹ̀ padà gba ìdí ẹ̀ ẹ̀rí pé ẹ̀wọ̀n kò ní jáde síta lẹ́nu ọ̀sẹ̀ kò ní sọ̀rọ̀ lẹ́nu ọ̀sẹ̀ tó gbé ìdí ẹ̀ náà ó ti àdúgbẹ́ káwọn ìlú rí lóòótọ́ lẹ́bà rí pé wọn ò rí bá díò rẹ̀ wọn ò gbé jáde síta ní òótọ́ fún ní ìyàwó ẹ̀ káwọ́ ẹ̀ tó ṣe gbé ẹ̀wọ̀n tó bá káàkiri ẹ̀ ṣàgbé ó kó ìkórìíra ẹ̀ sí ìwà lẹ́yìn tọ́lọ̀wọ́ ní sábẹ̀ wá sọ ẹ̀yẹ ní abúlẹ́gbẹ̀rẹ̀ ọmọ ìrọ̀bí àwọn àyè ó ní ẹni ẹwà ní mùnáfíkì ni ọ́ mùnáfíkì ni ọ́ láòsì ọ̀nà ìṣúlọ́gbọ́ ìṣọlọ́gbọ́ wà ní wọn láàrin ìṣọ̀lá ọ̀rọ̀ tó sọ ìfi tó ànábì lé sí ìṣọlọ́gbọ́ ayọ̀ láàrin ìṣọ̀lá bàbá lọ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ní kàmẹ̀lì àti ìṣọlọ́gbọ́ ayọ̀ láàrin ìṣọ̀lá ẹni yẹn wá lọ sọ bá nàbí fanazala al-Qur'an ara Kùránì wá sọ̀kalẹ̀ náà máa fi orúkọ rẹ̀ jẹ́ àwọn ìnáfíkì bàbá wọn wá sọ jẹ́ láwọn àṣẹ́bìrú àwọn ní òsìnkú yí máa àròjàre ní àròjẹ̀bí ló gbà kọ̀dìkà fáńtún ẹ̀ẹ̀jẹ́ mùsùlùmí máa bá àjà ìmáà nìkan lẹ́ìbá ọ̀rọ̀ ní ìtàwọn mọ̀lẹ́bì kí wá na sọ ní pé ìnáma kún ní ẹ̀nà fúrú wẹ̀ náà eré là ń ṣe ànábì à ń tọ́wà dárí ọlọ́wà ní ápìlá sọ́nà ọ̀rẹ́ na ń ṣe yẹ̀yẹ́ na yẹ̀yẹ́ bàbá ń ṣe ní ọ̀rọ̀ lásán ni òbínú àwọn bẹ́ẹ̀ èsì láàrín fi ń pọ̀ níbi ábìlá ní wàhálà sí ni wọ́rọ̀ sórí ojú bàbá àti ọ̀yìn sọ́lọ́ àbí ọ̀rọ̀ ọlọ́run àbójìṣẹ́ ọlọ́run gbogbo ojú ohun ẹló tó ṣe yẹ̀yẹ́ bẹ̀ sẹ́yìn tó ṣe yẹ̀. Abáni ní rọ̀ àìtù ó máa ń rọ̀ àìtù mùtà ájírí kan bẹ̀ hákọ́ bì náà kọ̀ọ̀kan. بأحق من ناس في رسول الله صلى الله عليه وسلم تنكبه الحجارة قل لي جانا báyà yẹn ti sọ̀kadà mẹ́rin gbọ́n náà kọ̀ fún mi òun àrí tó ti yọ ọ̀rọ̀ fún mi wà máa ti bí ogun kàbáyé òun tó ti bẹ̀mú ànábì òjì ẹ̀dá lọ ànábì ká lọ rà fúnmí lọ sí wọ́n tó bẹ̀rẹ̀ ìbọ́kù sàtàlẹ̀ à ń ṣe ènìyàn lè ti bá lọ ní ìwọ̀n àbẹ́ ìṣe mùsùlùmí mẹ́rin níbi tó ní rí wọ́n ní kápá tó bá ìdí ni ọlọ́ ní iná àfú à ń kọ́ ìfàṣẹ mẹ́kù iná àwọn ọ̀pọ̀ ìfàṣẹ mẹ́kù bá ìgbẹ̀rọ̀ ìgbẹ̀rọ̀ bá a bá ti ẹ̀sà mójú kúrò fún àwọn kan nínú ní wàhálìdàkọ̀ ìgbàlẹ̀ ìyá Ìyàwó àti àwọn kan ní àwọn òní ni a ń náà káàkiri jìrìdì lórí bí ẹlẹ́ṣẹ̀ ni wọ́n ọ̀daràn lórí bọ́dàràn ni wọ́n. Àwọn àpá ní láàrúfà àǹjẹ̀lẹ̀ṣìkùn láàrúfà àǹjẹ̀lẹ̀ṣìkùn a ní orí ti gbogbo ní lápátá lápapọ̀ wà láàrúfà ní àdáàrí bàáyíkù kò sọ́gbẹ̀ ọkàn yóò jíyà لأنهم كانوا مجرمون آية مجرمين آية مجرمين بهذه المقالة الفاجرة والخاطئة. torí pé wọ́n jẹ́ ọ̀dá pẹ̀lú ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tó ṣe ilé àlìfàá jírọ́ alìkọ́ọ̀kìá ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ ní ọ̀rọ̀ búkú ló jáde lẹ́nu àwọn àpá ní gbàtàn sàlàyé ayà àwọn kan padà túbá nínú wọn àwọn ẹ̀rọ lọ́wọ́ sí nítorí ti túbá àmáwọn kan ò tí ń bá ìdójọ́ ọkùnrin wọ́n ti lé sínú ẹ̀ ọgbà lálùjọ ọlọ́rọ̀ ojì àwọn. Nínú ayé ẹ̀kọ́ pọ̀ fáwọn mùsùlùmí, pàápàá jùlọ àwọn alárọ̀dà, pàápàá jùlọ ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀yọ́ sábà ṣàwádà jù. Bíríkìlà, àgbẹ̀dẹ ìyẹn wájà ìwẹ̀lì káfíńtà ẹ̀bá kàrí lókè ọlọ́kadà ráríwá wọ́n tẹ̀ wọ́n wọ́n ló burú jù ní ẹ̀bá dé gáràjì láàrọ̀ sí bí wọ́n sọ mẹ́ ẹgbẹ́ ẹ̀rán àtúgbẹ̀ ẹgbẹ́ ìjàgbé iṣẹ́ ọwọ́ ìtẹ́gbẹ́ mùsùlùmí ìdánwò ní àyà ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ fún tẹ́lẹ̀wọ́n rí òkè aláwọ̀ ìjábàdà ìdánwò aláàkùbàgbé aláwọ̀ ẹ̀mú Ìwọ̀n ẹ̀mí yẹn ó ti kú ogun ẹ̀sìn òun. Ìgbàlẹ̀ òfin pẹ̀lú òun ní kí ìrìn ètò láti jẹ́ ìgbàlẹ̀

ó pọ̀ ní káàdì mi sọ pé um apá káàdì wọn wọn ti fẹ́ eu ìyá ìjẹ wọn gbọ́ wọn ti fẹ́ rà ilé ìwòsàn wọn yà lọ́dọ̀ ṣọlá. Ọwọ́ kéèkù láwọn ẹ̀yà ìjẹ ìdúró ìjẹra ilé jẹ ẹni ọjà ní ipa ọ̀pọ̀ sí ní ìní àárọ̀. Nípa bá wọlé kọ́ ìgbà àti bàbá. Àwọn táwọn ń jà láwọn ọjọ́ kò sí ìfàmù ń pín ẹ̀ṣẹ́ o. Àwọn táwọn ẹjẹ́ jẹba àbí àwọn ọjọ́ kò sí tó wọ́n àwọn Gbogbo bá àwọn ọlọ́run òróòrò òye tó bẹ́ akùránì ló mọ̀ sọ bẹ́ẹ̀ ní àpá ẹ má kùránì lẹ́rù bàbá jàrí ọmọ òun bẹ́ẹ̀ ẹni ló sọ pé ẹni bẹ́ẹ̀ lọ ń jẹ́ ọ̀rọ̀ gbogbo àìsàn èyí jẹ́ ọlọ́run lẹ́nu ìrẹ́ tó sọ bẹ́ẹ̀ òun tó kù sí tó béèrè lọ́wọ́ ọ̀tọ̀ sí èdè tó wá ní béèrè ní òkè lọ́wọ́ ọ̀rẹ́ ní ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ oríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀. Ẹ̀rọ yóò ní ọlọ́wọ̀ pàájò ẹ̀bá lọ́wọ́ pàájò péjọ sí mọ́kà àwọn náà ní ìkan sí ilé wọn sí ẹni táàmù yìí kò kọjá ìlú ìrí ogun èlé gbólóṣù. Àwọn olè ló kọjá ìlú ìsọ́nù wọ́n lọ sọ́kọ̀ àgbà níta. Ìjọba àgbà níta kò padà kò kọjá ìlú ìsọ́nù. Yá ọ̀pọ̀lọpọ̀ bí àwọn olóòrùn ara àtọ́ka tí ó ara àtọ́ka ní bí yóò bẹ̀rẹ̀ jẹ́ yóò lè bẹ̀rẹ̀ jẹ́ wọ́n bá aláwọ̀ jẹ́ ọ̀ àwọn tó ní pàtàkì àti ìrìn yóò wọ́pọ̀ ní pàtàkì orí àtẹ́jẹ́ wọn á tẹ́ àwọn àríwọ̀sáyé ìpàkọ́ bá lọ́wọ́ orí ọ̀dọ̀ rẹ̀ pàtàkì pàtàkì orúkọ tẹ̀ ìlú kan ní pàtà ara ìlú pàtà bẹ́ẹ̀ nínú ìpẹ̀lẹ̀ lájẹ́ nàìjíríà mú nàìjírí sóyẹ́ nàìjírí pàtàkì ìlú pàtàkì pàtàkì ìlú ẹ̀ẹ́dọ́ àgbọ̀mọ́ jù ní ọmọ rẹ̀ ní wọ́n ní pàtàkì tó jẹ́ ará ìlú bí ànímọ̀ tó fún àwọn ìjọ́nà ìrántí ẹ̀ ní sáàrì torí kó ń tóbi ní wá ní kíyà àdíjà pẹ̀lú ìkọ̀wé ní pàtí ànímọ̀ ará ìlú ọmọ tó jẹ́ ìrántí ìrẹ́jà ìrántí Olùwẹ́ ẹ̀kọ́ mú àlọ́ àwọn àti ìsáà ọmọdé tó wà. Ọ̀nà wọ́n lọ wọ́n tí àpá sí àwọn àdìwọ̀n láyé ọ̀pọ̀ wáyé. Ìyẹn ni ìjọba àwọn tí wọ́n ti wù pẹ̀lú gbajúmọ̀. Nígbà tó tó gbajúmọ̀ ti bẹ̀rẹ̀ ìjọba àwọn jẹ́rìí yìí. Ìlà ìyàwójá bí wọ́n lọ sọ bí ìmọ̀ lọ́dọ̀ sí ìlà. Èyí tó gbajúmọ̀ tí wọ́n á wọ́n bẹ̀. Òní ìjọba àwọn jẹ́ ìjọba àwọn òṣèlú خير ونعم قول لك فرحمة صورة الجنة وما هو إلا من دعت جنة أقام الله به وراء وهو جنة ترويه صدى أو جنة تتبعه Matthew, ẹni yẹn yìí àdájú Ìtò sọ́nà ni ẹni tó sọ ń gbé sẹ́yọ̀ púpọ̀ lórí ìrẹ́lọ ní ó ní jàtàkùnrin bẹ́rẹ̀ rí ẹ̀kùn àwọn tí wọ́n tẹ̀lé ànàbí àwọn olùtẹ̀lé ànàbí tí wọ́n gbà láti àárí ìrọ̀lọ́ ọmọ ará ó ní aṣọ àárí ìrí àti àrìjẹ́sà tọ́lọ̀ ọba sọ nínú sọ́ọ̀tì ìsán wájà sáwọn ìrìnà sọ́ọ̀bà àgbò ẹ̀yà ń sàn sáwọn wáṣà wàjáza ọyún tí máa tọ́ta lójúgbòrò dáńtàkà àwọn àtàrí ìrà àdáwọ̀. Ó ní apá ẹ̀ náà sọ jẹ̀gbárò lórí ìdí àríyọ ọmọ wàjáza. Àjá àkọ́wúdá ìdàgbẹ́ Ó ní dá pé ìsílẹ̀ tàbí pé ìsílẹ̀ kọ́kùnlá ìdàgbà máa ọ̀rọ̀ àwọn kèfèrè rí aláìlàkókò nàíjí àtọ́ọ́bá ní ohun èdè jíìdì àti òkúwọ́ lórí àtọ́lẹ́jì náà yẹjọ́ ní àìsànmọ́ ọ̀rọ̀ àdábì ọ̀rọ̀ lórí nínú sọ́kọ̀kúsọ̀ ọgbẹ̀mẹ̀jì náà ó ní ọlọ́run fi نون والقلم وما يكتبون ما أنت بنعمة ربك بمجنون فاقرأ بسم الله الرحمن الرحيم والقلم وما يكتبون ما أنت بنعمة ربك بمجنون وإنك لأجرا غير ممنون وإنك لعلى كل شيء عظيم فسنبصر ويبصرون بأيكم مفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين wọ́n ń kọ̀ láti ọlọ́pùra pẹ̀lú kálàmù kẹ́yìn lédè ògbòmìnirí bá a ti kọ kájà lájọ́ náà tọ́lọ̀ ọba dá alẹ́bí ní àkọ́kọ́ tọ́lọ̀ ọba dá orí àlùkọ́lá orí dìde lẹ́yìn náà ọlọ́run ọba pa aláṣẹ tó kú máa kọ́ kalámùlọ́dá kí ni kí n kọ́. Ó tún mọ̀kọ̀ ní ọ̀lẹ̀ kọ́ìkì gbogbo kádàrá ìyàtọ̀fẹ́ ẹgbẹ́ ọlọ́rẹ̀ sí ìdáwọ́gbà lọ. 50,000 yàtọ̀ gbọ́gbà, sáájú gbọ́gbà tó dá ìdá ẹgbẹ̀rún lọ́nà àjọ́sọ̀ ọdún lọ́nà sí gbogbo kádàrá àwọn alẹ́. 50,000 yàtọ̀. Ọlọ́run kúrò Ọlọ́run ní àdúrà òwúrẹ́ ní ìgbà ọ̀sán bá èyí. Orí bàbá lọ إن يوما عند ربك كألف سنة مما تعدهم آتي ọjọ́ kan عند ربك لهم فألف سنة مما تعدون قل أفكاك يتغفر عن تعود الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة إذا إلى سورة المعارج طبعا مقدمة دائم àdáyò ọmọ ní ààlà ààlò ààlò oníbèèrè tàbí àbèrè ọ̀rọ̀ máa sáàlà ó béèrè ìrẹ̀dáyò nípa ìyà kan wá sí tí ń bọ̀ máa ń ṣẹlẹ̀ pépọ̀ wá jẹ àwọn tèbèrí ìyà ìsì ní láyé sára ohun láàrin ẹni tí ó kì í wọ́n tàbí tí ó kì í dánà sí pẹ́kọ́ má jẹ wọ́n kò sí ìyàwó ọ̀hìn ní ìlà ẹ̀rẹ́ Tàbí ó yà mí jẹ mọ́ lápọ̀dọ̀ ọlọ́ ọba tó ní ibùdó sánmà تعود الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألفا ọjọ́ láàrin wíjì abẹ́jẹ́ kèfèrí máa ń pè ní yọ́mù ní áàfin ọjọ́ ọ̀pìn àwọn apá tí ó lé lẹ́yìn pé ọjọ́ ọ̀pìn ní àtàkùn yọ́mù ńlá yọ́mù ọ̀gá ìdá tó ti dé ọjọ́ kan ní tí ò sọ́jọ́ bí ìgbọ̀lẹ́gbẹ̀ẹ́ wájú ni aṣáàtú wà ní lọ́pàá òun àtòjúpá ti wọ òun òsímọ́ ìdá ṣàpọ̀ ọlọ́ni ìdá ìdá sáà òun ṣàpọ̀ àbí ẹ̀ẹ̀ẹ̀ òun ṣàpọ̀ ẹ̀yọ̀gbọ́n àwọn sọ́mọ̀ nípa ya pẹ́rẹ̀ pẹ́rẹ̀ Adìyẹ ìrọ̀ bí i wà púpọ̀ yóò jẹ́ ìrùwà ìjọ́nà wà púpọ̀ ọ̀rọ̀ ayẹ́gbẹ̀gbẹ̀ pẹ̀lú kó ká ọlọ́rọ̀ pé wọ́n fún ọ̀pọ̀pọ̀ òsì kọ́dá. Ìdẹ̀ ìlànà òun jẹ́ ilẹ̀ náà fúnra rẹ̀. Ó ṣe rí yóò padà ní lákàákú ó tẹ̀sí wọn wọ́n pẹ̀pẹ̀ ẹ̀sẹ̀ ìgbésílẹ̀ ilé ìgbà. Náà, kó mẹ́, ó pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ فاصبر ولا ربك فأنت بطول فأعرض من ذلك فأعجب فأعرض الملائكة والروح إليه في يوم كان ذكرهم من كان يتنعم ملائكة وقد ملائكة تشبه الأعروف من wọ́n máa gbòrí lọ́rọ̀ lọ́wọ́ ọba tí yàwó mi ní ọjọ́ kan tó ṣe pé tí káàmù ọ̀dá òun ìrìnà ẹ̀kọ́ súnmọ́ rẹ̀ pàtí òbí wọn rẹ̀ yóò dàbẹ̀ ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún tọ́pẹ̀lẹ̀ ọjọ́ kan àwọn ẹ̀kọ́ àkókò ìrọ̀lọ́rọ̀ nínú ọ̀pá àpàṣẹ yóò máa jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ní fifty thousand years. Tó rẹ̀ tí wọ́n ń sọ wípé wọ́n á lánà bí a ń ná pàtàkì wọn á nà kọjá sí ìyá ọmọ méjì bá àríṣà ọmọ rẹ̀ àyòkọ́. Ìyá ọmọ méjì bá àríṣà ọmọ rẹ̀ àyòkọ́. Ẹ̀ṣẹ́ tí wọ́n á jù ẹ̀ ẹ̀rí ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú fàájú àwọn ọ̀pọ̀ lẹ́lẹ́ rẹ̀. Ó ní wọ́n àìlà ìkọ́ ọmọ di ámúlẹ́gbà ọkùn fún ara kọjá sí ó sì ẹni tí ó ń pè é ìbẹ̀rẹ̀. Ìyáwó mọ̀lẹ̀ ní ọjọ́ ìṣirò, pàwọ̀ owó yìí, wọ́n á rí ọ̀pọ̀ àìrìnà ọ̀pọ̀ òṣìṣẹ́ tí a bá ń fẹ́ ṣe bí àwọn ọ̀tọ́ díẹ̀ fún wa ń bẹ́ẹ̀ olùkọ́mì ló dúró síwájú ọlọ́ ọgbọ́n àgbà áṣì orí ẹ̀ tó wà bẹ̀rù àti ìsìlẹ̀ tó wà tọ̀tọ̀ ẹ̀ wọ́n ní apá ìyẹn wá mú wá lọ́nà bá ìyàtọ̀ ìyàbáwí àti ìdúnáwó. Nígbẹ́ nígbẹ́ ni òun ló máa wá rẹ̀ lókè táwọn tó lọ sí òun. Oògùn yẹn ó padà já já adágún ó máa ń sọ sí yóò dé tó fẹ́ ẹlòmí ẹlòmí ojú gun ní ó dé ẹlòmí eégún orúkún ẹlòmí yóò dé bàá ẹlòmí ìdodo ẹ̀sìn ìdáyà ẹlòmí ó dánwọ̀ ẹ̀ ẹlòmí bó lo òókù sí máa ń ṣe tó bá ẹ̀sìn ẹ̀wọ̀ náà omi ẹ̀rọ tí wọ́n á tún tó bá tún fún ọdún kan tí kò ní ń pé òun kò wá lórí lọ sí àwọn ọ̀rọ̀ ìyá. Ó ga pé àwọn ọ̀rọ̀ ẹ̀lọ ó mú wá sí nínú àwọn tó rò ó máa ń dọ́nà. Àwọn ti sọ nínú ọ̀nà bá lè gbàgbọ́ mú. Àwọn ikọ̀ èèyàn méje ìgbà tó ṣe pé mò nínú ọmọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìwà bí a ṣí yàwó màlá nílá ìlà nínú ọjọ́ tí ò ní ìlú ìṣàjọ nínú wọn ni ìmá tó tẹ̀kọ́gá kọ̀ọ̀kan ni ìmá wọn àárílò aṣáájú bí ẹ̀yìn ọ̀rẹ́ fún wáyé tí orúkọ àwọn tó kéré sí wọ́ọ̀tí ìrìnàjò àti ìlú wọ́ọ̀tí àmà tí kò bẹ́ẹ̀ tó kéré sí wọ́ọ̀tí àmà Unity Shama, Unity Shama, wọ́n gbá ní pàjẹ́tì, àwọn pàjẹ́tì pàjẹ́tì yẹ ó jẹ́ 70, ìwọ́n kọ́kọ́ fún 70 ìtọ́jọ́ àwọn àṣìwà aláìsí láì tọ́kọ́ 17 nínú 70 wọ́n ti gbẹ́gbẹ́ mọ́ máa rí ó ìjọ̀lọ̀tí ṣáàmà pàwẹ̀ àtúgbàtẹ̀ ìjẹ́ ṣáàmà ẹ̀kọ́ máa mú bẹ́ ó tún ti kó 17 ó lè bẹ̀rẹ̀ ó ti kọ́ 22 mọ́ àpéyàn mọ́ ìrẹsì tí wọ́n fẹ́ wá àtọ̀gbá ní láti ẹ̀rí bá ìrìnàlọ́ tó ti kọ́kọ́ fún náà ìlànà tó ti kú sílé láìsí tí wọ́n fẹ́ wá lọ́wọ́ àgbẹ́síwá unit ní o kó lájọ́ rẹ̀ unit àgbàtà ìjẹ́sí àmà ẹ̀kọ́ rọ́bà méjì ó tún bú rọ́bà méjì máa áàtù àjọ́wọ́pọ̀ wọn ní unit ló wọ́n pé unit olóṣì náà wọ́n 450 ni wọ́n tó unit 450,000 250 ló kọ́kọ́ fà yọ 150 ló kọ́kọ́ fi lọ́lọ́kùn 200 Fọ́nà ìfọ́pẹ́lẹ̀ òkú ti bá sí ọ̀rẹ́ lórí ọlẹ́dẹ̀ tó ìyànbá tó ìyànbá ti ṣe ní sí ìjẹ̀rọ ìmọ́nà ààrùn òṣèléré ìgbé ìrìnjẹ̀ òṣìṣẹ́ tó bá pín ilé ilé tó túnmọ̀ sí pàwọn lídà fún onípadà tí ọdún àpọ̀ níyàn Ìjẹ́ ìrẹ́bìnrin tó ìyẹ́ ló lè pèsè ìjẹ́ náà dáa ẹ̀yẹ́ ń kó yí lọ kàmgbé ìlàmù pẹ́lẹ́ ọmọ yìí tí ti lọ lọ́wọ́ àgbàwọ̀lẹ́ orígbò yìí ẹ̀ẹ̀jẹ́ 50 tó wà ní ìkí àti ẹ̀ 2,000 lórí ẹni kọ̀ọ̀kan lọ́nà 50 2,000 lọ́nà 50 ọ̀rẹ́ ìgbàlẹ̀ ló fi sákò lẹ́yìn náà tó tẹ̀wọ́ àgbà wá wá tọ́ kòrò ní sọ ìgbà òun náà wá tọ́ ọ̀rọ̀ àjọ kò 1,000 ẹ̀ẹ́mú 1,000 ẹ̀ẹ́sì sáì ọ̀ ní ọwọ́ sí lójú yìí àwọn mínísítì wọ́n máa ń ṣe yẹn nípa ọ̀gánáìtì tẹ̀lé náà bá máa ń ṣá àwọn méjì ẹ fáìn wọn ní ọjọ́ owó òsì nípa lọ́mìtì wà lọ́wọ́ owó tí wọ́n ní ìjọba ní yàtọ̀ yìí sí wọ́n lè fẹ́ bá mẹ́ta ọ̀rọ̀ sáà sí àti òkàgbé rẹ̀ àjọba ìpàdé àwọn alọ́sẹ̀ ní àwọn ọmọ mẹ́ta Ẹ̀sọ̀ wá ní ẹ̀yìn ìrìnàwó ìrìn, kí ni wọ́n máa ń ní pọ̀jù, ẹgbẹ́ ẹ̀rí ní ẹ̀sọ̀ ilé ìtàn, àwọn ọ̀sáyìn.

tó bá lẹ́yìn ọlọ́ta abọ́dù mọ́ọ̀bù ṣàkì mọ́ọ̀bù ìmú olóògbèrè rájà mọ́ọ̀bù tó jẹ̀ wọ́n jẹ́ ràyádá nígbà tó délé owó bíbí ní ló mọ́ pẹ̀lú olóògbèrè àtúmọ̀ mọ̀lúdí àwọn ọ̀rọ̀ mọ́ àwọn ọ̀rọ̀ mọ́ ìṣí àgbàdo owó ẹ̀rù ilẹ̀ ìlú ọmọ ìjẹ́ rájà mọ́ọ̀bù lórí ilé òṣèlú ẹgbẹ́ àbáwọn

tó ń ṣe lẹ́rẹ́ láàrin ẹgbọ́ bẹ́ẹ̀. Ìmọ́rùn náà lẹ́gbẹ̀ẹ́ lọ́pẹ́ pọ́pẹ́. Àṣàrò rẹ̀ṣà ní ìbára ìrìnà ọba bá bí ẹ̀yà ti sí ọmọ ọlá ọ̀dọ́ ẹ̀rùn Kò wá kò kò yẹ̀rù kúrò ní ìgbàkùn ìdàkùn sílẹ̀ ìgbàmọ̀ ìlú láàrin ẹ̀rùn ìgbàmọ̀ ìlú sọ ìwọ́n tó ní ọjọ́ wáyé tó bá ti wá lọ́wọ́ ọjọ́ náà mo dé kọ́kọ́kọ́ ìgbọ́ náà kò ní sínú wọn tó ní pé bàtà nìkan ni pé wọ́n jọ nípa òòtọ́ kéwèé yíwò sọ̀rọ̀ ìyẹn ló fi kéwèé yíwò mú ibẹ̀ tí wọ́n ti rò sí ìdájọ́ dàgbà tó òkúta kọ̀ọ̀kan kú òkú náà ibẹ̀ ló kú sí

nítorí lọ́wọ́ lọ́wọ́ pàdé lọ́wọ́ pàdé. Bí wọ́n bá ti túká kò sí tí wọ́n tún kálé lórí ọ̀rọ̀ lọ́wọ́ náà ní àbá rìkíṣì ò pa wọ́n pọ̀ sọ wọ́n jọ rẹ̀ ìtọ́jú pa wọ́n pọ̀ èyí tọ́jú sọ wọ́n jọ rẹ̀. Ọlọ́run bá náà ní àná ní ọlọ́run ó ní ayé náà lè máa ṣàbùrù. Àwọn tí wọ́n níbi ara wọn dà the actually police in the law will leave the wound in ṣíṣìbò wọn lọ́dẹ̀ yàá máa la rí ìdìnnà lọ́jọ́ tí ò nígbò òjì gangan ní ńlá orílẹ̀ ń sọ̀rọ̀ ẹ máa gbé ṣe ẹlòmí hànà aṣíni pàpàpà ẹlòmí ti mọ́tò láti ẹ̀kẹ́rin onídùmọ̀ onídùmọ̀ onídùmọ̀ Ìjọ àwọn ẹ̀rọ tí ó wà ní. Wọ́n tí lọ pàdùgbò fún àlàkọ́ tí lọ wọ́n mẹ́rin ọkùnrin kan tó pé ọkùnrin rẹ̀ mọ́sánwájú ló wá wọ́n á láti gbà wà lọ́nà ìlú bá ṣùgbọ́ fún mọ́ṣáláṣí ìtumọ̀ ẹni pẹ́ tí mọ́ rẹ̀ sí àsìkò oòrùn nígbà tí ó gbà tí ó fi lọ fírun ọkùnrin rẹ̀ kú mọ́ṣáláṣí rẹ̀ láti ló wọ́n tí ó kò mọ́ sí ọkùnrin rẹ̀ wà tó rẹ̀ ní ìtumọ̀ ṣe àti ìgbọ́ máa ní ẹ̀ tó tó kò sí mọ́ṣáláṣí sí èdúgbò bẹ́ẹ̀ mọ́ṣáláṣí tó bá kó mọ́ṣáláṣí ní ìlòmí ìtúlọ ní òkùnrin àṣìgbọ́n mi. Mọ̀hánlá kọ́lù rúurú rẹ̀ wà ń káàrẹ jí mọ̀rú rọ́ ìjáde sí bí ara rẹ̀ jẹ́ nínú wọ́n láti ọ̀pọ̀ ẹ̀ẹ́lẹ́ àwọn ẹni ṣáàtì kò yọrù tí ó bá ti rí ìgbẹ̀rẹ̀ bí ṣe máa lè yóò gbọ́gbọ́ ọdún ọlọ́run pẹ̀lú ọlọ́run máa ṣe sọ àlọ́lá àwọn akàbọ̀ áà ورجل دعته امرأة دارت من صف وجهه أقول ما يشرب ما تدور البعض الأسود في من الله ọkùnrin kan tí kan dáa sọ ní wájà àárín, ó lọ́lá, ó tó wá rẹwà ó wá ní ìgbé bóyá lọ́wọ́ ìsìn ìgbé òní àrẹ́kọ̀ ìwọ mẹ́rin máṣẹ́ ìgbà owó ẹ̀sìn lórí ẹ̀kọ́ fẹ́mù lórí wọn ìgbàlẹ́tọ̀ wá tó tó káàkà tó pẹ̀lú ìdílé ẹgbẹ́ gbogbo ẹni tí àrẹ́kọ̀ lórí ọ̀ fine boy how you feel there wá tó gbogbo ọgbẹ́ ọkọ̀ dáàbò máa ń bá ìgbò Come down. Relax. Porque lórí ìṣẹ́gun òun bá láti máàkì sílẹ̀ ìwọ́ òfin náà máa ta àṣẹ tó máa ń lọ́wà ní irú àwọn oríṣìíyẹ àwọn oríṣiríṣi ìgbẹ̀rẹ̀. Sẹ́yìn ìwọ̀ àwọn ọmọdé tó bí fún yìí, pẹ̀lú ọmọ òfin sáà. Ó kẹ́ni tí ń sọ ọmọ ẹni tí ó láyé lẹ́sìn ní ọ̀láyé, tí ó ti ní ìlọ ní Ghana ẹni tó kẹ́ sílùú tó ń lọ ní gíga àwọn lọ ní ẹ̀sìn àjọ lọ lẹ́nu. Ẹni ẹni yóò bẹ̀ wọ́n ṣe owó pẹ̀lú alẹ́ ti fi wà láti. Ọmọ ẹ̀yẹ ti jáde ní ọgbẹ́ ń bọ́ bá ní ẹ̀sìn ìṣẹ́fẹ́ lórí ara òòyà bá ọdún bí ti bì í. Ó máa ń di ọ́n ìlú sí lọ sùn sílẹ̀ lórí lọ tó bá Ìyá ní máa bẹ̀rù ní kọ́ńtà ẹ̀wọ̀ ẹ̀jì lórí àwọn ọmọ ìlú ọ̀pọ̀ ìgbé àwọn àpàtì ìsanwó ọ̀tẹ̀ abẹ́rẹ́ sí tó bá di ìyá aláàbò ẹ̀. Lọ́dún ní ìgbà tó pè wá ní kí ni ní àkàkùnkọ̀ ní òṣè ní àkọ́kùnkọ̀ ìdí pẹ̀lú ọ̀rọ̀. Wọ́n tó

ìlàkúlà báyìí pé kí ní sí ààbà náà tó ti mú ti mú kẹ́sì náà mú tí wọ́n náà pè ní mú sí tẹ́lẹ̀ tó kò lọ́wọ́ tó sínú ẹ̀ wọ́n wà ní aláwọ̀ àwọn ọlọ́lá tó ní kí àwọ̀ yẹn wọ́n ṣọ́nà sí àwọn arọ́ ìrọ̀ àwọn ìrọ̀ ilé ọ̀nà gẹ́gẹ́ wọ́n bẹ lọ́pọ̀ àkọ́sọ̀nà lẹ́gbẹ́ àwọn ẹgbà ń ṣe ọ̀nà àyàrí Ìgbèrè ẹgbẹ́ ìjọba ìrìnàṣẹ́ ṣe àṣẹ́gbẹ́ ìjọba. Àti ìgbà ọmọ sí ìdáwọn àgbà ó ti sáyẹ̀ ẹ̀yẹ tó ṣọ̀rọ̀ ìdájọ́ àwọn olùgbò ilé tó ní àwọn ilé tí ń ṣe o èèyàn wà lè pàdé ọmọ ọgbọ́n kí ẹ̀lọ́ ọgbọ́n kí ẹ̀lọ́ tàbí olùdúbọ̀ àwọn tẹ́ wọ́n ń gbẹ́sàn já wọ́n ní orílẹ̀ wọ́n bẹ̀ lọ́tọ̀ tẹ́lá ti lọ́rọ̀ ti dáwọn láti apá àkùbá ìlú kí mọ́sù ọ̀gá ìsinmi tó ń sọ àwọn náà wọ́n àwọn náà jẹ́ ojú tẹ́lẹ̀ ìjẹ̀lẹ̀ ìjẹ̀lẹ̀ ìjẹ̀lẹ̀ ìjọba ní ìjẹba sí láwọn ọmọdé lẹ́yìn agbára tó kì í ní àkìlára lórí báyìí ní mo sọ́lọ̀ yẹ́wà ọkùnrin kan nínú àwọn ẹ̀yẹ tí mo sọ́lọ̀ pẹ̀lú obìnrin tí ọmọ wúrú gan lóòrùn tó sáré pẹ̀lú Ó tọrẹ pẹ̀lú ó tọrẹ kan pẹ̀lú ọwọ́ ọ̀tún. Àtàláta, fáàkàfáà, àtàláta ló fi ọrẹ yẹn pàmò lè pé ọwọ́ òsì ìrìnlọ́wọ́ ìrìnlọ́rẹ̀. Àbá, báwọn lè kò sára pé ọmọ tí ó ní ìyẹn ní bára ọmọ ọ̀rọ̀ kí o lè gbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ó kàn ní ogun àbójẹ́ ìgbẹ̀rẹ̀ láàrín tó ta ọmọ tí ó mọ́ ẹ̀rẹ́ ní ẹ̀rù tó gbẹ̀rẹ̀ àwọn olóòtú sáàmù láti ní ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ àwọn ajẹ́ ah, ọgbọ́n pàtàkì àti láàrín tó ti bà ẹ̀ẹ́ ìkéjì ẹ̀kọ́ mú sáàmù náà lọ sí nínú wọn ọ̀tọ́ rẹ̀ kọ́ rẹ̀ ẹ̀rí ìgbàgbà ní oṣù kan òṣàgbà ní ẹran tí mo rú ní kẹ́kẹ́ fún ìjẹ ìdílé àmì sí ìdílé ìjọba tó yẹ ẹgbẹ́ ìlú láti àpẹẹrẹ ẹ̀dá nínú ìbẹ̀rẹ̀ ọ̀pá ìwájú àpẹẹrẹ lọ́dún ní lọ lórí ìjọba bá ń bọ́ òṣù fẹ́ gbé ìlú ní ìjẹ́rí ṣáìdá ọ̀pọ̀ Thank you èèyàn lọ sí pamọ́ ẹwà máa wo òwe ìpapọ̀ rẹ pamọ́ yóò padà mú tó rẹ̀ tó o ṣe fún ọ̀sọ̀ yóò wí kó o fún lófin yóò ṣe àtọwọ́ ẹ̀ ló bá ń rìn lẹ́mẹ́ ọ̀pọ̀ tí wọ́n sọ fún ìwọ̀n tó sọ fún ìyá náà yóò tún lọ́dọ̀ rẹ̀ lábára ló kúrò ní ìlú kìíní ló sọ pé ìlú mo mọ́sọ̀ fún ìyàwó ní kókó làwọn ìyàwó ní gbogbo ìlú ti kọ́ká nínú ojú ní nǹkan ẹni tó tọrẹ tó lẹ́jì gbogbo àti ogun ọkọ̀ padà gbọ́ wọn padà mọ̀. ṣùgbọ́n wọn ló ṣe ìlú òlé tí wọn ò lè ṣe bí wọn ò lè ṣe sùúrù wọn á fẹ́ lu ọdún mẹ́tẹ̀ẹ̀tẹ̀. torí pé kò ti dé tí ò bá tẹ̀lé ilé ìjà àbẹ̀lò ní mọ̀. ṣùgbọ́n àwọn tó fẹ́ lu àìjẹ́ náà ń sọ abẹ́rẹ́ lu àìjẹ́ náà. wọ́n á ń gbà lọ́wọ́ nítorí àbùkù náà

إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض والأعلام ما خلق هذا باطلا سبحانك وقنا عذاب النار الله في خلق السماوات والأرض nínú ṣẹ̀dá sámà léjèèjì rẹ̀ léjèèjì wà fi láti àti bí ọ̀pá òun ṣe ń daṣẹ́ fúnra wọn òun lọ́pọ̀ òjòrò dájúdájú àmì ìbẹ̀ẹ̀bẹ̀ àwọn àríkàmì ló jẹ́ gbogbo àwọn olóṣèlú alẹ́gbẹ́ náà yá Àwọn tó máa ń jọ ọ̀rọ̀ nínú ọdún nípa tó wọ́n jọ ọ̀rọ̀ nípa tó wọ́n jọ ọlọ́run bá ẹ̀rẹ̀ ṣe sàrà ilẹ̀ yẹn torí àti ìsẹ́lẹ̀ ti wọ ẹ̀rẹ̀ lórí láti ẹ̀ṣùgbà àti mú sí ìyàn síra Àti ní jẹ́ẹ̀jẹ́ tẹ́ni tí ò ní máa lò gẹ́gẹ́gẹ́ onílù ní tí ọlọ́run lọ gbé yóò kàkán máa lábí ọlọ́run. Ibi ó ń bá ní láti ní ìdẹ̀tùrá, àmá ìfún ya ní ìdẹ̀tùrá rẹ̀ ní ilẹ̀ ọdún ìdẹ̀, ọ̀rẹ́ ìlú ìlú ìdẹ̀tù ní ní àdúgbìnrin ọ̀bá lè ní àdúrà. Ìrọ̀lẹ́ ni. Pàwọn ẹ̀dùrá àwọn pàtẹ̀ bá rẹ̀ ohun. Ṣé ẹ̀dùrá rẹ̀? Láàrín ìjẹ́ ọmọ ìgbàgbé àwọn kan wà pẹ̀lú ẹ̀mù. Àwọn kan wà jẹ́ ìtọ́ Ẹ̀rọ tó fẹ́ fẹ́ wá rí balẹ̀ ń dán ara rí. Àwọn ẹ̀yà ara wọn ni wọ́n ń dán. Ìrántí ọlọ́run ọba. Ìrántí ọlọ́run ọba. Alẹ́bíwá Muhammad. Alẹ́bíwá Muhammad. Ọlọ́run ọ̀tẹ́lẹ̀.

Àníṣe máa ń ṣe nìyẹn. Orí pé èèyàn bá ń ṣe ìrántí ọlọ́run. Wọ́n ní bẹ́ẹ̀ bá ń ṣe ìrántí ọlọ́run tó bá tẹ́ sí kan, àwọn padà lọ, ìrúkú ilé yóò máa wí. Bẹ́ẹ̀ bá ṣe ìrántí ọlọ́run bá ń ṣe ìrántí ọlọ́run bá ń ṣe ìrántí ọlọ́run Oníṣẹ́ láàrin àìyàn lọ. ìyẹn. Àti kẹ́ ni ṣe sùúrù láàrin láàrin ọ̀rọ̀. لا إله إلا الله لا إله إلا الله أوه تاتي وضوء من الأشهر الله سبحان الله سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أي من تكفيه من الله أكثر كلام الله torí pé tẹ́lá lẹ́sìn kò lè ẹ̀ẹ́dì sọ́dá. Tí wọ́n lè rẹ̀ jẹ́ àtàkùnrin ẹgbẹ́ ẹnu yóò mọ̀ jẹnu mújẹ́mújẹ́ àmà rẹ̀ yóò mọ̀ déra. Ṣùgbọ́n fún ara rẹ̀ mọ̀ gbọ́ sí èdè èdè ní ṣe sí. Ó lè lé ìjọba ìlànà ẹnìkan tí ó súrí ìdí Áfíríkì. Ó kí ó sókè ó mú pariwo tí ó ní báàbí ní ìdí báàbí tó ń bẹ́ àwọn tí ó ń lọ́rẹ́ nígbà tí wọ́n lọ pẹ́ wá sí àná tó tó bá fẹ́ ní ìdí ọ̀sìn ó rán سبحان الله وبحمده سبحان الله العظيم اصبر اصبر قوة ولا ننسى قوتك لا أنا ما تقرأك عليه من أخلاق من الواقع الواقع أو الواقع الواقع تقرأنا ويجب أن يجب أن يجب أن يجب wọ́n á tó kò Wọ́n ẹni yóò ká Kùrán náà Ó sàjẹ́nu ìka nínú ìgbọ́mí yẹn ó Mo wá tó Èmi ò lè wọ́n sọ kókì àti. Kókì àti ìyá ẹni pẹ̀lú láti ẹni ìgbẹ́ta láti ẹni olùrẹ̀ ìrìnàjò. Wọ́n ti wọ́n ti kò bọ́ sínú àní àti àwọn àyàfi ló padà lẹ́yìn àwọn aláwọ̀ àti báwọ̀ àti ìyẹn náà ń jẹ́ ìjọ́ ní ìsọ̀rọ̀sọ̀ àgbàrẹ̀ àwọn tó ń sọ lẹ́gbọ̀ ọ̀pẹ́sọ̀ yóò fi àwọn Ẹni tó ti jẹ̀ sẹ́nu fi ní ìgbà kékeré lè tó àpé ẹ̀mọ́ lára ìlú àwọn ará orí inú, orí inú, orí inú, orí inú, orí inú, orí inú, obìnrin òdìdó ń kéré Àwọn ìdíkù ọkùnrin Kùhánà wà ádùn máa bí ẹgbẹ́ Kùhánà ìdíkù ẹ̀nà òṣèlú tó ta ń mọ́ torí kí ni fàyí lọ́rùn láyá àti ìzámọ̀ mọ̀ ara náà sí àgbọ̀rún ní ìkòrá náà òyà pàdé òmìnir tàbí ẹgbẹ́ tí ó gbá rẹ̀ ìrọ̀lọ́ àti sọ ọ̀rẹ́ ìrọ̀lẹ́ mi lè rúgbé lápàá ìjọ tí ó lápàá ìjọ àjàjá ó ń mú àlórí ẹ̀ẹ́kẹ́ tẹ̀lá kẹ́ náà ẹbí tẹ́lọ́ ìdíkọ̀ òun ti kọ́ bẹ́ẹ̀ pàdé ìjẹ́kùrù tó ṣe lápá láyá àti ìzámọ̀ mọ̀ ara àti òkú

Ìgbà tó wá wá mẹ́rin ìlú ìlú ìbọ̀ láàrin ìsọ̀fẹ́ tó àwọn omi káàkiri ní wọ́n dá pàdé wọn. Wọ́n sọ olùkọ́ sí ọ̀rọ̀ àpèkọ́ tẹ̀lé ọ̀gbọ̀n náà ìjẹ́jọ́ tó pè wá ní ìdájọ́ àwọn ọmọ ẹgbẹ́ ìlú. Àlọ́ ìlànà ìjọba àwọn èèyàn òṣìṣẹ́. Ó ní mo dúró Ọlọ́dúnmọ́ àwọn àìkọ̀ ọ̀rọ̀ àwọn tó ti ìwé ilé tó ń mú lóòrùn àtìbára. Àwọn àkọ́sí bí yóò kọ̀táyà àwọn tó wọ́n wá kọ́ ọlọ́ọ̀má ní wọ̀n ẹ̀ṣàrú nàbí bẹ̀rẹ̀ wọ́n láti ṣàrú di ara ìlà ìbábàdà pọ̀lú. Ó ní apá ìbá méjì, ọmọ àdóró pẹ̀lú ọdún. Pàlú ìdájọ́ wa ń bá. Àkúrí ọlọ́ọ̀rẹ́ ẹ̀ ń pa àwọn ayọ̀ orúkọ Ọmọ ọmọ ẹ̀rú ní àti ìsáàrù, wọ́n jẹ́ ọ̀rọ̀ ọmọ ọwà sílẹ̀ lórí ayé. Ọwọ́ ni ayé owó pápú gbogbo ẹ̀rí láyé òṣèrè òṣèrè ní ọkọ̀

Kurunaya hapa ikakisia onekana mtudao huko sina alipatana ochoa mleko mazungika kiyekeyeona atona otu Àwọn àrẹ̀kẹ́ tó tó ń bí títà orí àlá ìgbàlájọ́ ó lè òkú òṣèlú ìgbò láti ọ̀nà. Lọ́bá tó ń bí ó gbàgbà mú tí ò ṣe gbàgbà mú lòótọ́. Ẹgbẹ́ bàtẹ́ bí bá sí lọ́bẹ̀, ó ní ìgbàkọ́lọ̀ ń sọ ilé ọjọ́ kan lọ́dọ̀ ọ̀rọ̀ ó dàbí ẹgbẹ̀rún ọdún nínú ọ̀kà sí wọ́n sọ pé bá jẹ́ ẹgbẹ̀rún ọdún fẹ́ẹ̀rẹ̀ ló ń sáré lọ mọ́ta láàrín ọdún náà àti ẹgbẹ̀rún ọdún àjọ́ta ọdún fún ọjọ́ ọdún sọ́dọ̀ ọdún. Sọ̀rọ̀ níyà, bí mo bá lọ lọ, ó fi lè ta tó bá dẹ́rẹ́. Sàárà sáré lórí àgbáyé wá kiri ìdáhùn ẹgbẹ̀rún ọdún títí títí ọ̀rọ̀ mùnáfíkì kí làbá dé bẹ̀ tọ́lọ́ ọba sọ wípé ìtàkù àìsàn ìwà tèmígù ìnàkú àìsàn ìwà tèmígù tá a bá pàdé kó bá òkè lórí ìjọ ṣùgbá lọ́rẹ́ tí mú kọ ibá ti àjẹ́ òkúrádò jẹ àwọn ọ̀rọ̀ kíyà tó ilé fún kí ni wọ́n ọ̀dá ọ̀dá ni wọ́n ìyá nílá ń sára yẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọdé àjíyà ọmọdé àwọn náà ọmọdé àwọn rẹ̀ tó láwọn náàbìkì wọ́n ń sábà jẹ́ àwọn ẹran òṣìṣẹ́ ọwọ́ tí àwọn ọ̀rọ̀ ọlọ́pàá mú ìṣàwẹ́ yóò orúkọ màáyíká kan yóò mọ̀ sí àwàdà nígbà ó mú ẹ̀ máa pa lọ́wọ́ Ọjà rẹ̀ àdíkò bá kó àpẹẹrẹ kọ́kọ́ lọ. Kí ni mo ń gbé nípa ayé nìyẹn ọlọ́run àìsàrẹ́ lọ a máa pé ọ̀rọ̀ ẹni tó dáwà ní tó kì lágbára láti ṣàánú wa gẹ́gẹ́ bó ṣe lágbára láti fi wa ní à. ìròyìn méjèèjì nígbà gbọ́nà àwọn yóò ní a máa mú náà fi dúró tó ti mẹ́ṣẹ́ èyí pọ̀ tó tó ti ní Ìkọjá ara ti ẹ́ ṣe sọ tó in tí ò ní ojú àgbà ilé ràmán lọ́dọ̀ àwọn aláàánú àánú rẹ̀ bá tó gbọ́. Àwọn àwọn ọ̀rẹ́ náà tí wọ́n wá rẹ̀ lè rọ̀ sí tó dá ìyá pé ó kà wá fún àwọn àmọ́ ìlọ́kù gbogbo ẹni bá jẹ́ kọ́lọ̀ tò ní gbọ́ mọ́ lẹ́nà lọ mọ́ bá ayẹ̀wà àtìlámì Gbàjá àwọn ará àwọn ọlọ́pàá ti ṣe mẹ́rin jù ní àkíyàlẹ́ lọ. Ìjáàjì àti ìwọ̀n ọ̀nà ìlọ́pàá máa fi tó. Ìgbẹ́ ìwọ̀n. Jẹ́ bá mi sọ fọ́lọ̀ ó jẹ́ níbi àwọn olóògùn àpàtàkù fọ́ọ̀rọ̀ sí láàrín àwọn àṣẹ́kù ní táìmà bẹ̀rẹ̀ lẹ́rẹ̀ láyà mú kì ní àá ẹ̀rí fún tẹ́lẹ̀ àrẹ̀sì ìṣẹ̀yìnmá wà láyà ẹ̀rí tẹ́lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ في عمل والآخر إلى أطيعنا صلاة في عمل ومزاج وأمر الله عن ذلك ومثلا عن الصوت اللي هو في العالم ركوع مسجد هذا المنصب عليه المسجد Gbogbo kò ní bá, ó fi lè wọ́n ti ayẹ́ lọ ní ẹwà wá ní wọn. Náà sí bàbá mú sọ́pẹ̀ àwọn ṣúwà wọ́n ní tó túbà ta mọ́ wọ́n ní ìgbà ọ̀túbà tó gún rẹ̀ bá lórí ìgbàkọ́dà. Ọlọ́pọ̀ wà

kò sí ti kan ọmọ tó rọrùn kò sí torí tó bá kéèkì mẹ́rin lá bọ́bá wá lọ pé pàdú ní àdá ẹran tọ̀wù apá ní kí ló lé bọ́bá ní tàbúkú ẹran tọ̀wù wọ́n ní ìdí ní pé gbogbo tá a bá kọ́kọ́ tọ́wù tó bá jẹ́ sí ìlú yóò lẹ́sẹ̀ ìlú láìpọ̀ iṣẹ́ bá wá jẹ́ sí ìlú ìlú ìtàkọ́kọ́ wọn olóṣẹ́gbẹ́ tó ti dánwó ṣe ìlú lọ́wọ́ wọ́n súnmọ́ ìrìn ó ti dùn mọ́. Nínú wọn ni wọ́n ń fẹ́ kó wọn ṣe gbogbo ọ̀gá. Tó fi ń tọ́ àti wọ́n rẹ̀ lè tó lẹ́yìn lọ́wọ́ ti dùn mí. Tó wá tó fi rẹ̀ ká tún dàbẹ̀. Èyí ó ṣe ti bẹ̀rẹ̀ ó ṣe ti kó ń bẹ̀. Tó wá tún lẹ̀ kò ní rí ẹ̀ ilé ìtọ́ rẹ̀ ìṣẹ̀lẹ̀ báyìí. Tó wá tún lẹ̀ kò ní rí ẹ̀ ọpọlọ rẹ̀ ń pọ́ọ̀tù Wọ́n sún ara wọn tí wọ́n fi kú bọ́lá àwọn olùgbò tí wọ́n fi kú wọ́n lọ sí olóró pàtàkọ́. Àwọn ìbáṣọ́ dáadáa, wọ́n tún ẹ̀ẹ́ wọ́n wá sí ìgbè ìgbè àti ní ìgbè ìgbè. Òtìtì lọ́pàá ju fẹ́ẹ̀kì pàpẹ ní ọba o ní fòlógráfì. Wọ́n á ti sí ìmú ni. Ó bá ti bàtẹ́ ẹ̀rọ àwọn àwọn ọjọ́ náà ní ìmọ̀ lọ àwọn òbí pa ẹ̀yẹ kú. Níbẹ̀ náà ló ti ṣe wọ́n ti rẹ́ẹ̀kì. Tí wọ́n bá lọ ní wọ́n pa ẹ̀yẹ ló kú pínpín. Ìfọ̀nì òṣèlú ẹ̀. Tó lọ́wọ́ wọn nínú wọn. Ṣáàpẹ́ bí mo ṣe tó ìkámẹ́rà ó lè pé máa ń ẹ̀sìn tó ń yà sí ní wájú. Ẹ̀sìn tó ń yà sí lẹ́nu ló kú ẹ̀sìn tó yà ọ̀ tó lè yà sáwọn ìgbàlá. Tí wọ́n bá ń ṣe kó bá ọ̀tẹ̀lẹ́sìn ẹni tó jẹ́ Nàìjíríà ọlọ́jí ìṣọ̀ṣọ̀. Wọ́n máa ń gbé lábẹ́ ìrẹ̀ máa tó ní níwájú rẹ̀ tó ní ìrọ̀rùn wà pẹ̀lú. Ní ọ̀pọ̀ ìdí ní òkú ìrìn káwẹ́rà ẹ̀lọ́gbẹ̀ bẹ́ẹ̀. Ìdúró ẹ̀ ló ṣẹlẹ̀ ní mọ́ an act shall be taken for different angles. Ìṣẹ̀lẹ̀ ọ̀nà owó àjà ọ̀nà tó wọ́n ní àkáńtì five angles ní ẹ̀sìn yẹn máa lò wípé five angles. Kúndì ẹ̀ sí ẹ̀rẹ̀ yìí. Ìyẹn ní wọ́n pe nìkan ní wọ́n máa ń rí owó ìwọ̀n lọ́dọ̀. Ìṣẹ̀lẹ̀ ọ̀nà wọ́n lè ṣe lórí àti ìfẹ́ ẹ̀fẹ́ wà.

your paper and go and you have your two minutes man, five minutes man. Five minutes man is a very strong man. Nínú bàbá mi bá kọ́, ìwọ́n ti láti ní ìmọ̀ to fẹ́ pa. Kò bá bàbá jì mú, kò bá bọ́ ní kẹ́lẹ́ sí mú. Gbogbo àwọn ìsinmi ní lágbàgbà yẹn tó kó bàbá láyé. Bàbá àwọn ayé ń pẹ̀lú ayé ìrìn àṣẹ́ ìrìn. When you watch one, You are being deceived. They are just acting. They think and acting. And they are being If they spend just one minute, it can be shown as if they are spending 10 minutes. If 10 minutes is spent, it can be shown as if they are spending an hour by showing from different angles and the job and act as being the decision, the editing, the editing. Then they can join. If they can join, talk one road. Number three, that are action. Then it should be journey. Our soul, our life is The singular soul. Ṣẹ̀fẹ́ máa ń wo ẹgbẹ́ You pè ní àìsìsì nínú ìwòrán láti jákèjá. Gbàdé it ṣe ń dà ìdí ó bá lẹ́kọ̀ọ́ òwúrọ̀ àṣìwú ló tó bá tó bá lò. Ìbẹ̀rẹ̀ mo ní ṣúẹ̀ ó kàn all ọ́ àwọn àti gbé ìrẹsì sáà gbogbo àwọn èèyàn mẹ́wàá ló mẹ́rin lé ní oṣù tó rà bí àwọn ènìyàn ti bá dé pàtó. Mọ́tò ẹ̀rọ ti kú. Gbogbo ìgbà tó tẹ́ sínú omi tí wọ́n sáré lọ okùn ní ó o. Máa mú oníṣòwò ní ẹgbẹ́ tó ń ra rẹ̀. Ìwọ́n náà fẹ́ lọ fẹ́ sínú omi pẹ̀lú òkú sí. Ó bá ń bí yẹn. Ẹgbẹ̀rún ní ìgbésẹ̀ ló ń kàwé tó ń ṣe lọ́pọ̀ lọ́pọ̀ They are being influenced by what they to do for perpetuity. Mùsùlùmí orí Mùsùlùmí máa ń pè ní. Ilé tí wọ́n tó lọ bá àìsí ní láti àwọn orí wọn ní bẹ̀rẹ̀ láti láti àwọn orí. Wọ́n pé máa ń tẹ̀. Wọ́n tó ẹgbẹ́ mi ò wọ́n pé lọ òde ó dára ní ẹ̀yẹ ẹ̀kọ́ ní òkú. Ṣé wa ń ní rẹ̀ bá ẹgbẹ́ láti Ẹgbẹ́ ọdún náà láti jẹ́ ìjẹ́. Nígbọ́n tí ìdí ní ẹgbẹ́ ìjọba mọ̀ ẹ̀yẹn láìka rẹ̀. Tó ń tó bá tó fún ẹ̀yọ́ náà lẹ́yìn ilẹ̀ àwọn olóòrùn àtọ̀ ìwọ́n ní tọ́pàá Bápa wà lórí ilé ọmọ òbí wọn, ọ̀sẹ̀ láti para ẹni tó kó padà wà lórí ìwádìí ẹ̀yìn náà ìgbàtọ́lùkú lọ dàbọ̀ láti ìgbàtọ̀ pẹ̀lú lọ àìsíkò ìgbàtọ́lùkú dé ní 1979 láyé ẹgbẹ̀ẹ́ kí ló jẹ ọdún tó lórí padà ẹ̀kọ́ lè jẹ tó ti kú rẹ̀kọ́fẹ̀ lọ́wọ́ nba nígbà ìṣúná ọmọ òun ẹni lọ́ṣọ́ ẹ̀ láti dé nípa rẹ̀ ní ìlọ́fẹ́ tó gbà ìlọ́fẹ́ nínú rẹ̀ wọ́n ti dábẹ̀ẹ́ ní amọ̀ ìdílé

ó ọdún ó padà lórí ní ìpàdé Àwọn tó ń pàtó lórí wa kò padà wá bá ń jà torí wọn, àwọn yóò kò padà wà ní ó wà ní yóò fi náà ló sọ wá. Ṣùgbọ́n ṣùgbọ́n ní ọ̀gá ṣùgbọ́n a bá ṣẹ̀ṣẹ̀ but you speak in English also in kò lè jẹ ọ tó bá yẹ kó tó kó tó kó lè jẹ ọ bá sọ Yorùbá kó tó ní ma tó lè sọ ìgbà wà lẹ́yìn tó lè wà láti lọ́wọ́ sí fẹ́ tó lè kó ní ma tó lè sọ. Ṣùgbọ́n ọ̀nà ní ààrẹ ìlúgbà ní báyìí títí tí ìjọba ọkùnrin wa ní àgbẹ̀lẹ̀ rẹ̀. Tọ́lá ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀pá pẹ̀lú ìgbọ̀nà ọ̀nà ọmọdé ìbánu ọlọ́ alọ́rẹ̀ lórí ọlọ́ alọ́rẹ̀ lórí àdékọ́ àlọ́fẹ́ àwọn àmì ìrìn àwọn akẹ́kọ̀ọ́ ìgbẹ́lọ́wọ́ ló mú àwọn ọ̀rẹ́ ní ìwọ̀nyẹ́wà ní ìlú ìlú sáà ilé ìlú. Ìwọ́n tó kọ́ ọ̀rọ̀ tó wẹ́lú ìgbà ní ìrọ́lájì. A ní àpẹ ìlú tó rẹ̀kù yìí ẹ̀yìn ìlọ́lọ́pàá kó máa wáyé lẹ́yìn àwọn ìgbà. Ó jẹ́ ìgbà kan lọ́sẹ̀ ìgbà méjì. Ìdá Friday or Sunday, báyìí látọ̀ jẹnẹrétọ̀ máa tẹ́yìn ìlàkùnmọ́ ọlọ́run. Ẹ̀ẹ̀kú jẹ́ ìkọ̀ ilé máa. Wọ́n ti ara sílẹ̀ lé ìmọ̀lá

Sọ́ndé àbí ọlá tí ọlá orí rẹ̀. Sọ́ndé, sọ́ndé, sọ́ndé dáa. Ẹja máa ti tó rẹ̀ àti lọ sí fẹ́. Ìrọ̀lẹ́ ti pọ̀. Àbí Thank you.

Wọ́n tí ìjá máa máa yẹ àyè ìwé ìwé ìdájá, náà bí tó àjẹ́ ẹ̀sán náà ìwé